ẹ káàbọ̀ padà sórí ètò èdè òwúrọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń bẹ ètò lọ ibi tẹ́ ẹ bá dé lẹ́kàn ẹ ní nígbà bọ́mọ wá ti gba fọ́ọ̀mù tó ti wọlé wọ́n ti mọ ibẹ̀ la máa gbé. ibẹ̀ ló máa gbé. wọ́n dẹ̀ máa fún lóúnjẹ. ibẹ̀ náà ti wọ́n máa ra wọ́n máa ra tíkẹ́ẹ̀tì ni wọ́n máa lọ jẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun alẹ́. mínísítà wa àkọ́kọ́ ta kọ́kọ́ ní lórí ètò ẹ̀kọ́ ni mínísítà tó gbé láti 1958 olóògbé di 1965 ajá machukwu ṣẹ́ni tó tẹ̀lé òun ni taj àfijide tó tẹ̀lé láti 1965 di 1967 láàárín àwọn ọ̀gbà yìí a dá àwọn yunifásitì mélòó kan lẹ̀ nígbà tá a gbòmìnira tán ìgbà yẹn ni wọ́n dá yunifásitì of Nigeria lẹ̀ suka ìgbà yẹn náà dá ABU lẹ̀ ọdún pẹ̀lú yunifásitì. lẹ́yìn ìgbà yẹn ló dá University of Lagos sílẹ̀ àwọn mẹ́ta yẹn wáyé láàrin ìgbà yẹn àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University àwọn tó wálé àwọn tó wáyé ní alẹ́ sixties nìyẹn nígbà yìí ni wá ń di pé ẹ tó bá jẹ́ Ìgbò ó lè lọ sí Nsukka àwọn náà máa pọ̀ ńbẹ̀ àwa wọn tó bá jẹ́ Yorùbá gbogbo Western region wọ́n máa lọ sí University of Ife àwọn Èkó èèyàn pé èkó ó gba gbogbo wa ó gba olè ó gbọ̀lẹ̀ ó gba gbogbo ẹ̀ ẹ̀ ó gbà ó gbà ó gbà olè ó gbọ̀lẹ̀ ó gba alágbára kò sẹ́ni tí ò síbẹ̀ nínú irọ́ bí New York ṣe gba olè tó gbọ̀lẹ̀ náà lè kó gbà á torí a lè sọ pé alágbára nìkan ló máa wà ń bẹ̀ àwọn iléèwé yìí wọ́n dá wọn lẹ̀ láti dáàbò bo University of Ibadan torí pé tọ́wọ́ bá dá àwọn yẹn sílẹ̀ University of Ibadan á ti kún jù ní gbogbo àwọn àsìkò tá à ń sọ yìí kò sí àjọ kan tó ń gbà wọ́n tó bá ti jáde iléèwé wàá lọ gba fọ́ọ̀mù ẹ tó bá gba fọ́ọ̀mù ẹ wàá ṣèdánwò pẹ̀lú wọn wọ́n máa pè ẹ́ tó bá dẹ̀ ti ṣèdánwò tán ọdún tó máa lò kò sí strike kò sí pọ́njà ọdún tó máa lò náà ló máa lò tó bá dẹ̀ ti jáde iṣẹ́ ti ń dúró díẹ̀ iléeṣẹ́ ti òyìnbó wà òyìnbó gẹ̀ẹ́sì wà iléeṣẹ́ ti òyìnbó amẹ́ríkà wà iléeṣẹ́ ti àwọn india wà iléeṣẹ́ ti àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà tó ń dúró nínú kálukú bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìjọba náà wà ńlẹ̀ iṣẹ́ mínísítírì pọ̀ ńlẹ̀ gbogbo gbà a wà ní regions à ń lo western regions gbogbo ilẹ̀ Yorùbá gbogbo gbà tá à ń sọ yìí Èkó wà ní federal seat ló wà Èkó ò sí lábẹ́ western region Èkó dá dúró ọ̀nà ṣe máa ń pè Èkó ní Èkó federal barista kọ́ kọ́nìtì kọ́ gbogbo wọn kọ́ wọn ní èkó fẹ́dírà ni western region gbogbo Mushin yẹn western region ni gbogbo bí national theatre yẹn western region ni wọ́n gbogbo Ìjẹ̀bú Ìbàdàn then northern region eastern region àti midwest tó wá di pé ogun bẹ́lẹ̀ nineteen sixty seven yunifásitì tá a ní kó tó di nineteen sixty seven ó lọ bíi márùn ogun tó bẹ́lẹ̀ nineteen àmọ́ nígbà tó gun bẹ́lẹ̀ wọ́n pín wa sí méjìlá àti state méjìlá nínú àwọn state àkọ́kọ́ ní Lagos state wà mẹ́ àtàwọn mọ́kànlá mi ìyẹn state méjìlá ní gbogbo eh, Ọ̀yọ́ state gbogbo àwọn yẹn wà ń bẹ Anambra state Bendel state Kano State eh, Kano State Kaduna eh, eh, State Gongola State gbogbo àwọn yẹn wà níbẹ̀ gbà náà ìmí àwọn méjìlá ni nígbà yẹn ogun yẹn wá jà di nineteen seventy seventy one ogun yẹn wá parí àtó tún aráyè rojú gbogbo àsìkò tá à ń sọ yìí àráyè rojú àmọ́ ètò ẹ̀tún ń lọ láwọn àsìkò yìí nínú àwọn tó ṣe mínísítà fún àgbà náà ni mo ní bàbá wa Richard Akíndélé wà nínú àwọn tó ṣe mínísítà ní àsìkò yìí láwọn àsìkò yìí náà àwọn iléèwé kan dìde àwọn iléèwé oríṣiríṣi dìde àwọn government colleges lóríṣiríṣi federal government colleges lóríṣiríṣi àwọn state wọn dìde àwọn iléèwé oríṣiríṣi dìde àwọn aládàáni dìde àwọn aládàáni látọwọ́ ẹ̀sìn àwọn arúgbìn ni o nàwáìrùdín ni o àwárùn islam ni o methodist ni o baptist ni apostolic ni o rìdí gbogbo ẹ̀bẹ̀ lóríṣiríṣi àwọn náà dá léèwé lẹ́ngbà náà ibi táwọn léèwé ò ti dìde púpọ̀ ńgbà náà ni eastern region torí pé ibẹ̀ gangan lójú ogun eastern region gangan lójú ogun ibi tó gún fẹ́ẹ́ dé ń bì díẹ̀ ni midwest àti ọ̀rẹ́ àmọ́ gbogbo àwọn ibi tó kù nílẹ̀ yorùbá bá iléèwé ń dìde ń bẹ̀ láwọn àsìkò yìí. àwọn àsìkò yìí ìlọsíwájú bá wa gan nítorí pé òótọ́ wà òótọ́ wà láàrin àwọn tó ń ṣe ètò iléèwé òótọ́ wà láàrin àwọn tí ó fẹ́ gbàyàn àwọn iléèwé tí bó ṣe ń bọ̀ yẹn gbogbo nǹkan tó ń ṣe iléèwé wọ́n mọ̀ ọmọ tó burú tó mọ̀wé wọ́n mọ̀ ọmọ tó burú tí ò mọ̀ ìwọ mọ̀ wọ́n ti mọ oníkálukú gbèdè ṣe ń dé náà ti ń sọ fún ẹ pé a ti gbọ́n pa ẹ báwo la ṣe ń gbọ́n pa wọn gbà yẹn bẹ́ẹ̀ tẹkinọ́lọ́jì gbà yẹn ò tó ti sìn